أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آله وصحابه وسلم أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لين ببوا وان ìtìsíwájú اتبوا نيوك ti abdi allah subhanahu wa ta'ala kí ọmọ sáà tẹ́wọ́gbà nínú ọ̀kan náà àwọn ìjọsìn tí a fi rí ojú rẹ̀ láyà tí ní alkiyama tí ó jẹ́ kí ayé ẹnìkọ̀ọ̀kan wa kí ọmọ ọdán bákan náà kí ọ̀run wa náà kí ó dùn pẹ̀lú ànẹ́bì nínú aljanna bákan a kí gbogbo àwa tí a fi ètò yìí lẹ̀ nígbà kan títí tá a fi wọlé síbí a sì ń rí ọwọ́ yín ẹni tó pè wá àwọn tí ó pè ta àmọ̀ yín ọlọ́run ọba àsán yín ní ẹ̀sìn dáadáa láyé ní alkiyama so bákan náà gẹ́gẹ́ bí àkórí ìbánisọ̀rọ̀ tí wọ́n ti sí mi pé kíláàsì kí la nílò nígbà tá a bá fẹ́ pàdé bóyá àwọn èèyàn kan àbẹ́yìn ayọ̀ kan ṣoṣo àbáwọn èèyàn níjọ tá a mọ̀ pé aburú ń bẹ lọ́wọ́ wọn àbí tí wọ́n ti lérí aburú sí wa pé á sàburú sí ọ táwa sì mọ̀ pé lé ayé náà tẹ́lẹ̀ à ní sàfẹ́kù bẹ́ẹ̀ yálà bọ́yẹ́ ní tá a mọ̀ àbáwọn tí a àti ẹ̀ mọ̀ tá a bára wa láàrin wọn ó níbáṣe pẹ̀lú àwọn àkórí ìbánisọ̀rọ̀ tá a ti bára wa sọ sẹ́yìn torí pé ẹlòmí ò déédé jẹun tí Allah subhanahu wa ta'ala ní ọmọ jẹ bí ò jẹ́ pé torí pé ń wá dáàbòbò níbi aburú ọwọ́ ayé ẹlùmí ò deede mọ́ ní mùsùlùmí látàrí ohun tó kó rọra ohun tó fẹnu sọ àbíbò ń gẹ́ dà fúnra rẹ̀ bí ọjọ́ pé torí ìpayà kan lápẹẹrẹ ẹni tí ń rìnrìn àjò tọ́sẹ̀ nǹkan mọ́ra ilẹ̀ òkè ó sì jẹ́ pẹ́rú àwọn ọ̀rọ̀ báyìí pàtàkì torí gbogbo tọ́ka ta bá sọ fúnra wa nípa ọ̀nà tó lè mú àwùjọ wa rọrùn tá bá múrò púpọ̀ lọ Allah subhanahu wa ta'ala bí wọ́n bá gbìyàn sínú kẹyọmọ̀ fún yẹn ni ló fi jẹ́ pé ń gbà míì agbáyé bó ṣe yẹ látàrí bọ́yá wọn ni a sì nǹkan a ṣe bó ṣe yẹ mọ́ta bá ti ń múrò púpọ̀ pẹ̀lú ọlọ́run àbí tá lo oògùn tọ́tọ́ sí nǹkan tí ń ṣe wá tá ń gbé gbàgbò míì a mọ̀ fi owó orú yẹn sẹ́ni bí ọ̀rọ̀ Yorùbá náà ọlọ́run kí ọlá ẹnì kọ̀ọ̀kan wá ń bẹ̀ ló wá jẹ́ pé nínú àwọn àdáwò tí ń bẹ láyé tọ́lọ́n ti ṣèlérí rẹ̀ fún wa òun náà ni pé ìbẹ̀rù ìtí ọmọ tọwọ́ Allah subhanahu wa ta'ala wá ọlọ́run sì dáhùn èèyàn kan náà tọ́kí bẹ̀rù làwọn náà fúnra wọn àwa rí pé ẹni tó fẹ́ rìnrìn àjò ẹlòmíì báyá àpò rẹ̀ ni ẹlòmíì inú tó ti jẹ ni kódà ń ló fi jẹ ń ló láti béèrè lórí àwọn kọ̀ọ̀kan ọlọ́nkọ́ bá sẹ́nì kọ̀ọ̀kan lẹ́sàn dáadáa kí báwo láwọ́ agbégbà ẹlòmíì ohun tó jẹ́ oríkì ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ni ohun tó fi ṣe ohun tí ń pè ní ṣura pé sáàmù wa rìn lásán ni pé ta bá bára wa nú ewu àbáwọn tí ọba wa dẹrù apàdé wọn lọ́nà wọn ló kubi tágbà wọn fẹ́ gba dúkìá wa àti wà nú ẹrù gbogbo eléyìí pátá ni ànábì sallallahu alaihi wasallam wọ́n ti tọ́ka fún wa báwo láàrin tí ẹ̀ bá ti wá gbà tó sì ṣe bó ti yẹ kórí yóò tó bá tẹ́yìn rẹ̀ ṣẹlẹ̀ ìbùkún ní ọmọ jẹ́ fún àti fọkànbalẹ̀ àtàgbéga níwájú Allah ta'ala ló fi jẹ́ pé nínú ọ̀rọ̀ tá a ti sọ sẹ́yìn a sọ fún wa pé ohun tá a fi kúrò ní mùsùlùmí tá a fi jẹun tí ó yẹ ká jẹ àbí tá a fi ẹ̀ fi rí kọjá kó ní ìsìláàmù lọ wẹgbẹ́ nínú ọ̀rọ̀ ń jọ́nà ẹ̀lọ́hun a sọ fún wa pé nǹkan kékeré lórí ahun tàbí ta lè kó fúyẹ́ lórí ahun annabi sallallahu alaihi wasallam júwe rẹ̀ fún wa kódà tí èsì ìran ẹyọ kan láti fún wa lápẹ̀ lọ́dọ̀ àwọn annabi ọlọ́hun àtàwọn tọ́jú àwọn ẹni rẹ̀ tó ṣáájú a sọ fún wa ń jọ́nà ẹ̀lọ́hun pé ohun tá a ti sọ pé bọ́ yàtọ̀ à ń lọ ń jẹgbá à ń lọ ń jàwo à ń degbá mọ́ra à ń dàwo mọ́ra à ń figbá kọ́lé à ń fàwo kọ́lé láwọn tọ́jẹ́ pé ẹnu ọmọ ọkùn pé eléyìí ọ̀tọ̀ ànábì eléyìí ọ̀tọ̀ ìsìlámù ọ̀tẹ́wọ́ gbélé sákòtò ipa afẹ́ gbáyé rọrùn náà ni a sọ fún wa ń jọ yẹn pé gbólóhùn kan bẹ sáà nẹ́bí sallallahu alaihi wasallam lè káwí yálà ẹni yóò tá lè pàdé báyálágbédá ni ajínigbé ni àwọn tí ń pani ni àwọn tó ẹkùtọ́ bá tiẹ̀ ti rí wọn torí pẹ́lú mi náà ti sọ́ra ẹ̀ di ẹ̀rù pé táwọn èèyàn bá ti rí ibi káyà àwọn ọmọ já ẹtí wọn náà bá ti mọ̀kọ́tọ̀ bá ti yọ sí àyàrá ọmọ já ni bọ̀ fẹ́ sọ̀rọ̀ nílé sọ̀rọ̀ mọ́ kí là nẹ́bì júwe fún wa àwọn àdúrà oríṣiríṣi wà tá nẹ́bì júwe ṣùgbọ́n ìta fẹ́ gbàbẹ̀ wọlé látara mímọ rírì pé sáàgbà Allah subhanahu wa ta'ala ni àdúrà tó lọ báyìí pé nígbà tá a bá ti pàdé ẹni ẹ̀rù ń bà wá kẹ́ pé ẹ̀ ẹ̀ pàdé yìí kódà ó lè jáwọn agbófinró táyé tá mọ̀ pé gbogbo òwe lóní ṣùgbọ́n kó tí ẹ̀ tí bá ń pàdé kò síbò mí tọ́gbà tí wọ́n sá ti débẹ̀ mọ́ wí àìsépè fún wọn wọ́kọ́ ló yìnyẹn lẹ́ Allah subhanahu wa ta'ala lọ́wọ́ kí ni ti ń bẹ lákọọ́lẹ̀ páwì àti Allahumma kfinihim bima shi ọlọ́run ọba tó fún mi lórí wọn pẹ̀lú tó bá wù ọlọ́run ọlọ́run wà mú nínú tó bá yẹ àwọn tó ní onírọ̀nà lọ àbí tí wọ́n ń sẹ̀rù bá àbí wọ́n fẹ́ pa ọ́ àbí wọ́n fẹ́ gba dúkìá rẹ̀ ọlọ́run wà mú ìtọ́tọ́ torí pé nìkan ọmọ àwọn ọmọ ogun Allah subhanahu wa ta'ala bá a ṣe wá ń gbàdúrà yìí ẹlẹ́mi ah, òkè àtàwọn àfáà míì wọ́n tó bá jẹ́ pé àwa nìkan la bọ́ sí ààyè ẹ̀rù àbáyé táwọn wo pé parun fẹ́ dé àbí lọ́wọ́ alágbára kan tààrọ́ ní àbáyọ pé kámọ́ gbé wá ní sígá àjámù kámọ́ gbé wá ní gbólóhùn àkójọpọ̀ látàrí pé kí àtàzálùl wàtàwádù ìrẹ̀rẹ̀ nílẹ̀ fún Allah subhanahu wa ta'ala ìyẹpẹrẹ ara ẹni tó pé ń bẹnu àwọn nǹkan tọ́lọ mọ́wò mọ́ wa láti gbàdúrà káwá àwa nìkan tí ò ní túmọ̀ pé à ń họ́ ní ara wa torí pé ń gbàtà bá ní asbunallahu ọwà honorific ìgbólówà kọ́lé bíi pé àwa àìkọ́ta ní bá ti sọ̀rọ̀ nígbà tá a fẹ́ gbéra wa tóbi pé àwa la sọ bẹ́ẹ̀ tó jẹ́ pé èèyàn kan ṣoṣo wọ́n tẹ́ ká bá pọ̀ ní jàmáà kọ́sàgbó ká sọ pé asbunallahu wa ni'mal wakil wọ́n tẹ́ pá asbiyallahu wa ni'mal wakil àpẹẹrẹ irú wa Ibrahim alayhi salam nígbà tí wọ́n ju ànẹ́bí wa Ibrahim sínú náà táwọn sọ pé nǹkan ò sì ní wọnú náà àfi kó sí kíni àfi kó jókìtì nǹkan yẹn ó bàjẹ́ pé kí ẹ bá olónìí ẹwọ ọdún tó fi dáná gbólóhùn yìí lànàbí wa Ibrahim wí kódà kìí ṣe kó wí ní ẹ seventy times kásẹ̀ nílẹ̀ kó fi wí jókòó lórí kíní kan asùgbónà allah wa ni walwakil hatta nabiyuna Muhammad sallallahu alaihi wasallam adébí wa Muhammad níjọ́ tó gbóná náà táwọn yẹn sọ fún ànàbí pé ha àwọn mọ̀nẹ́sì kìí ti kójọ ń bolẹ́ lónìí tó bí áyà pé alladhina qala lahumun inna an-nasa qad jama'u lakum fakhshawhum wọ́n sẹ́rù bá nẹ́bì gbọ́kílà nẹ́bì sọ ní kẹyìnkẹyìn ànẹ́bì asùgbónàlọ́hù wọn ní malwakil èèyàn wá ní wígbólóhùn yẹn àti kọ́ sẹ́rí pẹ̀lú ọlá àti ọlà fankọ́làbù bi ni'matin minallahi wa fadl lam yamsasuhum su' aburú ọwọ́ àwọn ẹni tí wọ́n pàdé yìí ọlọ́wọ́ òkú kọ́kàn wọn níbi táwa ti lọ òun ni ta sọ fún wa pé Allahumma kfini bima shi'ta tí ń júwe mímọ rírì Allah subhanahu wa ta'ala pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àwa táwa sílé ìkílà bùkátà tó yẹ kó bẹ́nu ẹ̀mí wa kílà bùkátà tó yẹ kó bẹ lára wa kílà bùkátà nípò tó yẹ ká gbẹ̀mí wa sí gbàtà fẹ́ wí nkẹ́yìí òun náà ní pé tàbá wo àwọn àyà náà àṣìrún náà onímọ̀ tí wọ́n ní sífà ní alkafi jẹ́ fọ́lọ̀ wọ́n torí pé àwọn àyà tó gbé wá wọ́n ní bó ṣe gbé wá ó gbé àwọn ṣẹ́ ọlọ́run àwọn òròyìn ọlọ́run míì náà wá nírú bí àyà yẹn ṣe wá tó jẹ́ pé àwọn okọ̀ yẹn náà rinlẹ̀ ṣùgbọ́n alákùnlé àl ń bẹ́nu àwọn onímọ̀ tí wọ́n fi rinlẹ̀ báyà fáwa Wahid Albali àti àwọn àfáà míì náà báyà Ibn Qayyim al-Jawzi àtàwọn míì àṣìrún àwọn àfáà tí wọ́n ní sífà ni àti jí ó yé wa pé ìròyìn ọlọ́run kìí sí gbogbo ìròyìn ọlọ́run láàmọ́ mú orúkọ jáde fọ́lọ́run láti bẹ̀ kìí sí gbogbo iṣẹ́ ọlọ́run láti mọ́ mú orúkọ jáde fọ́lọ́run láti bẹ̀ náà nínú kọ́ídà nínú tawhidu al-asma wa sifat ìpìlẹ̀ táà mọ́ fi mọ àwọn orúkọ ọlọ́run ọba tó dá àtàwọn òròyìn rẹ̀ tẹ́ pé mímọ rírì eléyìí yóò jẹ́ amóhuntọ́kàn báwo láti pe ọlọ́run ọba tó dá wa bá ní sọ́dọ̀ rẹ̀ kátẹ̀ wá kí ọ̀dà ò àti nínú àwọn àfà ṣé alkafi alkafi láàmà wí lá ni pé a fi orúkọ yẹn nínú àdúrà yẹn kí ni ó sì jóyé wa for Allah subhanahu wa ta'ala lọ́sọ fún Nabi sallallahu alaihi wasallam nínú al-Qur'an ni a àá kí ni ń ṣẹlẹ̀ alaysa Allahu bikafin abdahu ṣé ọlọ́run ọba tí ò tó fún ẹrú rẹ̀ ni kò tó lẹ́ni tí ó bí agbóbùkátà ẹrú rẹ̀ ó ti ń pa aláyà kò fi lọ́kàn balẹ̀ ni ìpé ìwọ náà tó fẹ́ mọ́ mú nǹkan míì ọlọ́run ni sóhun ò tó ni àbíwò ìṣẹ̀rú ọlọ́run ọlọ́run wá ní bẹ́ẹ̀ ni àwọn èèyàn mọ̀ sẹ̀rù báyìí látara páwọn gbára lágbára kan pé táwọn bá pàdé rẹ̀ ó lùn tá àfi ọ̀dá lára tàbá lù ọ ní nǹkan tàbá sàǹkan sí ọ tàbá ṣe báyìí ìfúnnú létẹ́lòmí ń gbé láàrin lọ́kọ láya báyà wọ́n pé méjì wọ́n pé mẹ́ta àwọn tó jọ ń pàdé nílé ìwé láwọn ọ̀gá síra wọn àbáwọn tí ọjọ́ gá síra wọn oúnjẹ àbájọ pàdé àti lágbájá tọba wọ ọ́fíìsì gbogbo ní wọ́n mẹ́lára tọba bá lọ́wọ́ tọba ṣe báyìí gbogbo ta ní bùkátà sí nǹkan tó rọrùn gbáà ni torí pẹ̀ ìsìláàmù ẹ̀tẹ̀ àláfíà ni ọlọ́run wá wọ́n mọ̀ sẹ̀rùbà yìí tẹ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ pẹ̀lú àwọn nǹkan tí ò tó Allah subhanahu wọ́n lè pa àwọn ọ̀rẹ́ nǹkan sí ọ wọ́n lè fi sẹ̀rùbá ọ wọ́n lè fi àlá wọ́n lè fi sẹ̀rùbá ọ pé ló ó sì rí tọba sùn gbogbo àwọn nǹkan tí ò tó tí ò tó Allah subhanahu wa ta'ala ọlọ́run ni wọ́n mọ̀ fi wọ́n sẹ̀rùbá wà nẹ́bì ṣùgbọ́n o kò sí tí ń tọ́ka àdúrà yẹn tá padà padà sí pé kí ló bí Allah subhanahu wa ta'ala kẹsọ fún ànábì nígbà wàhálà pọ̀ tí wọ́n ń tẹ́tìn rẹ̀ níjọ wọn ni a sàfi ọ ni a dì ọmọlẹ̀ ni wọ́n ìsàsàfi wọn náà lóòótọ́ ọlọ́run tó ànábì ilẹ̀ tàbá pàdé a pa ọ wọ́n yìí fi ẹmukúrò bí kalẹ̀dín nà káfàrú lùsùbẹ̀ túkà tí a dì ọmọlẹ̀ àwọn yóò kúrò ìjúkà àbí àbí ká lè ọ jáde àwọn yàtúlùk àbí ká pa ọ mẹ́tẹ̀ẹ̀ta àkọsí alaihi wasallam sáàmù pé ẹni tó pàdé wa tó fẹ́ gba dúkìá wa bóyá ló lè ní ọ̀fẹ́ pa wa ẹni tí ń lé wa ẹni tó kidnap wa ẹni tí ń sàṣí wa ẹni tó là ní gbélé ọkọ àfikún nìkan ọmọ bẹ́ńbẹ́ pẹ̀lú mi ò ní jókòó àbí tó bá jókòó kò ní rọgbọ fún abẹ́ni tó ní òwújọ pawápọ̀ aláàtìmọ̀ pé tá bá ti pàdé ìyá lágbájá ara wa ò ní balẹ̀ mọ́ àyà wa ò ní balẹ̀ mọ́ abọ́kùnrin ni àbọ́bìnrin ni ẹni yóò tó lè jẹ́nu ẹ̀dá Allah subhanahu wa ta'ala sọ fún ànẹ́bì pé àá gbogbo tí fi tẹ́tì wọ ànẹ́bì yìí náà ọlọ́wà ní fàfàyẹ́ kìfí ka umullahu Allah subhanahu wa ta'ala yóò tó ọ fún wọn torí pé kí ni wọ́n wà sami'ul alim ọba tí ń gbọ́ tí gbígbọ́ rẹ̀ ọjọ́ tẹnikẹ́ni ni ọba tó dáwà Allah subhanahu wa ta'ala báyá wọ́n sọ̀rọ̀ jẹ́jẹ́ ni wọ́n ti porí rẹ̀ ni báyá wọ́n wí lókèrè nígbà tó ti ń yọbọ̀ ni pé tó ti fojú kàn àbí wọ́n wí sí nǹkan kan ni èmi ti gbọ́ ọ́ ìsì tẹ́kì ààrẹ tó bá jẹ́ pé nǹkan kan mí náà wọ́n tún ṣe èmi nìmi ọlọ́run ti mọ̀ síwájú kún tó ṣe àtìgbà wọn ṣe tán bí ó ṣe kò ṣe èmi ọlọ́run ti mọ̀ eléyìí bẹ̀rẹ̀ sọ́tò bàkọ́rà níbo mi ọlọ́run sọ fún àdébí sallallahu alaihi wasallam ò ní inna kaffaynaka almustahzi'in àwọn afinisi yẹyẹ táwọn òkè ẹ̀sìn ó sin ní gbogbo bí wọ́n ṣe ń lé wọn náà wọn náà àti ní alkiyama àdúrà tá a wá sọ yìí a rí pé kódà náà àwọn tíra kékèké kàkẹ́pẹ́ ní kékèké táwọn ismail muslim ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé àdúrà wo là á mọ́ sí ẹ̀ tí máa ń páyà àwọn èèyàn kan tó tóun bí ti pàdé wọn ń bẹ̀rù aburú wọn wọ́n ti gbé wọ́n àdúrà yẹn allahumma kfinihim bí màá ṣe tọ́ba yẹ pé ní ìtọ́jú dè page eighty seven lọ́wọ́ à ń nígbà tí a bá ń páyà àwọn ọjọ́ kan tó bá ta bá pàdé wọn aburú ọ̀sẹ̀lẹ̀ sí wa bí ọ̀rọ̀ àdúrà yìí wá ti jẹ́ ọjà gẹ́gẹ́ bí àwọn òwe Yorùbá tó mọ̀ pé àwọn ìtàn dòwe ń bẹ ìtàn ó di òwe ń bẹ náà àwọn òwe Yorùbá lápẹẹrẹ Yorùbá sọ pé ta ló mú kòlò lọ́yọ̀ọ́ àgbà tó ti kíni àgbà tó ti nẹ́bọlé ẹ̀kọ́ tó bá kẹ́ jùlẹ̀ lọ́dọ̀ ẹni tí ọmọ púpọ̀ náà ti gọ́kẹ́ aláwọ̀ maxi ní ìgbé máa ṣe ìbò ní ti ń bọ̀ wá kí ló ṣẹlẹ̀ a sì bùkátà sí pé a ti mú ti àṣùgbọ́n lọ́wọ́ wá fún wa àwọn òwò ni wọ́n ti fi nǹkan yẹn kojú nǹkan rí báwo ni wọ́n rí kí lára tádùú àyẹ́ dá àwa tá ń bẹ lónìí tá ń wí àwọn nǹkan tá nẹ́bí júwe fún wa yẹn tí ọ̀fẹ́ rí bẹ́ẹ̀ sáwà láàrí bó ṣe yẹ kárí ni àbí Allah subhanahu wa ta'ala ló papòdà kúrò ní ìjọba àti ìjàlágbára rẹ̀ ló fi wá jẹ́ pé ta ló mú kòrò lọ́yọ̀ tó jẹ́ pé ó náwọn ọ̀tàn tó bí tẹ̀bárí súnmọ́ wọn bá wálẹ̀ Yorùbá pé àfìgbó kìnẹ́bọ̀ lókàgbó ah, ah, amókòlò sọ̀kúnyàn báyìí ti dárin okọ̀ rẹ̀ ọkọ̀ fúlà lóòtọ́ eléyìí òun ọ̀wá jẹ́ pẹ̀lú yìí dáràn ṣùgbọ́n ìtàn ìṣẹ̀lẹ̀ ńláńlá kódà lónìí ló bí àdúwà yìí tó ti di ogún fáwà mùsùlùmí nínú hadith tí imam muslim gbé jáde láti ọ̀dọ̀ ọ̀kan náà àwọn sọ̀hábà táǹkù ní sọ̀háìb ọyàtọ̀ sí sọ̀háìbù ilé ìjẹ́ sọ́ọ̀dì ha yá bá sọ̀háìb sọ̀háìb radiyallahu anhu òun lọ́la nabi sallallahu tó bí àdúwà Allahumma kfinihim bí máa ṣe káwà ní ó lè mọ̀kù ara wa yàtọ̀ sáàdúwà yà àwọn ẹ̀kọ́ wà mẹ́ tó yẹ kákọ́ ọlá Nabi sallallahu alaihi wasallam ní in bẹnu àwọn ọba tó ti lọ tọ́lọ̀ òun ni wọ́n bá ṣàyẹ̀wò bí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n sì tutù ní wọ́n sì kíní kan ní wọ̀kánà láhú sáàhìr ọba yìí ṣe mùsùlùmí òpìdánná ó sì ní ṣe kíní kò ní jẹ́ mùsùlùmí kò sì ní jèrè wálà yìí fúlẹ̀ sáàhìr àìsù àtà àwọn tí ti ń jẹ́ àsáàhìr ẹni tí ń yẹsẹ́ wò ẹni tí ń diṣẹ́ fún yàn ẹni tí ń sóògùn tí ń da àwọn èèyàn ń jàpọ̀ ẹni tí ń sóògùn káwọn kí wọ́n mọ́ta ẹni tí ń sóògùn sí kádàrá torí pé àwọn eléyìí náà kẹnu pé àwọn òwò gan ni òpìdán ọba ifá jẹ́ ọba tí èsè mùsùlùmí ó sì ní òpìdán kan ṣùgbọ́n gbà tí òpìdán rí pé ọjọ́ ń lọ àgbáńdé ẹrú múra láti rèdí àgbáre ọwọ́ aṣọ fọba pé ó ní ìní kọ́dí kabirtu fọba àti ilé ìyàwó lẹ́mẹ̀ ó àgbá ti ń dé bá ń wọ́mọdé kan bá jáfáfá ò àlímùhù àṣehẹ̀rọ̀ kí n kọ ní ìdán ìkọ́ ẹ̀pẹ́ tára bá kú kó wọ́n fi yàn rọ́pò ilé iná ń ṣẹlẹ̀ láwọn àwùjọ àwọn tá a jọ́dọ̀ àwọn tá a fẹ́ rọ́pò wọn sáwọn ènìyàn la fẹ́ rọ́pò wọn ní àbáwọn èèyàn bú sáwọn ohun tó ti kú nínú àwọn nǹkan tí ń dà lúrú tí ń dà òjò rú pé àwọn ẹbá ti ẹnikí o lè lè gbé ẹnikí o lè gbérò nìwọ́n náà lọ ń gbà àbí ẹ̀kọ́ ẹ̀sìn nìwọ́n lọ ń gbà torí pé àwọn ọ̀kan náà ti ń lọ tí wọ́n rí pé àwọn ọ̀fẹ́ rẹ̀yìn sílẹ̀ ìjọmọ ọlọ́mọ ìjọmọ wọn táwọn náà fẹ́ fún láburú sí ń bẹ lọ́wọ́ wọn tàníwọ́n ní ojogun rẹ̀ ọba tó sọ fún onẹ́wàá pé ó gbé ọ̀dọ́ dìde àwọn àfáà ní kí ló tí olóògùn yìí ti béèrè ọ̀dọ́ torí kọ́ mọ̀ pé mustaqbal gbogbo àwùjọ tí ọba dáa àwọn ọ̀dọ́ ọbẹ̀ ni ẹ̀kọ́ ta bá sì kọ́ ọ̀dọ́ níbi pàtàkì pé àyè fi àwọn ọ̀dọ́ lẹ̀ pé kí wọ́n mọ̀ lẹ́kọ̀ọ́ tí àwọn ọ̀dọ́ ọ̀bá lẹ́kọ̀ọ́ láwùjọ àwọn àgbà ò ní rágbà àwọn olùdáadáa wọn ni àwọn ọ̀dọ́ yẹn ní ò ní dàgbà dáadáa àwọn náà ó ti kú jákujàku ló fi jẹ́ pé mùsẹ́kíbàlì gbogbo àwùjọ pátá ní ká catch them young láti kékeré ni ẹ ti ṣe kíni káti mú wọn ọba yìí wá gbé ọ̀dọ́ gbé dìde torí pé ọ̀dọ́ mọ́ já fá láti kọ́ nǹkan yẹn yóò lè dé tí ọba tún ṣe tiẹ̀ gan yóò tún lágbára ju ti olóògùn àkọ́kọ́ yìí lọ ọwọ́ ajẹ́ pé gbogbo ojoojúmọ́ tí bá ti ń lọ sí ọ̀dọ̀ ẹni tí ń lọ ń kọ́ oògùn àáfàá kan ń bẹ lójú ọ̀nà inú àdíìsì tó gbé wáyìí ó ní rọ́hìb ni wọ́n pè tó jẹ́ pé kálímà rọ́hìb a mọ́ lò fún àwọn tó jẹ́ pé wọ́n kẹ́ẹ̀ mọ́ tán síbi ìjọsìn tí wọ́n yé sábà sí sọ̀rọ̀sọ̀rọ̀ ṣùgbọ́n nínú àwọn tó ṣe àwọn ṣòroho hadithi wọ́n jí oyé wa pé rọ́hìbù ti bí eléyìí látara kọ̀rínà tó wà ń bẹ̀ ìtọ́ka ń fi hàn pé ṣe pé ti ń sẹ̀sìn lásán tí ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ kọ̀kàn pé tó fi jẹ́ pàwà náà ẹ̀kọ́ tuntun mẹ́bílẹ̀ nìkan náà tààlà jẹ́ àfà kàwà ń sàdúwà ní àwọn ẹsẹ̀ wáàsí bọ́ bá ṣe mọ kùlúnà dùhàt gbogbo wa ní olùpèyàn sójú ọ̀nà ẹ̀sìn gbogbo alọ́njọ gbéṣẹ́ yẹn fún ákẹ̀ lágbàjá ń bẹ̀ ju ara wa lọ torí pé al'amuru bil ma'ruf wa nahyu anil munkar ìpàṣẹ dáadáa ìsìn àwọn èèyàn lọ́wọ́ kò ní ìwà àbàjẹ́ ẹrù kẹtọ́lọ̀ ń gbèrú gbogbo wa ni àìsìn àwọn èèyàn lọ́wọ́ níbi ìwà àbàjẹ́ aburú rẹ̀ ọjọ́ mọ̀ padà sọ́dọ̀ wa ni àfà yìí máa bẹ lójú ọ̀nà tọmọ yìí máa gbà lọ ẹni tí bá ti ń kọjá àfọmọba ẹbẹ̀rù ọlọ́run yọmọ ogun àkídà sí wọn lẹ́mìí kẹ́bí àwọn afáàtí wọn sọ pé alẹ́ àkídà tó awwalan law kanu ya'lamun àdìọ́kàn tó dáa tó lálàáfíà torí pé gbogbo ẹ̀kọ́ yóò tá a bá kọ́ téèyàn ọ̀bá jẹ́ tó lákìídà tó nímọ̀ nípa Allah torí pé kò nígbàgbọ́ nínú rìsáàlà nẹ́bì gẹ́gẹ́ mo ti fi kákídà fi pàtàkì nìyẹn wọ́n láfa yọ́ mọ́ kọ́ àwọn èèyàn ní àkídà lójú ọ̀nà ọmọ yìí ọwá gbọ́ọ̀rọ̀ àfa rọ́hìbù yìí àfa olùsẹ̀sìn kí túmọ̀ pa àwọn èèyàn bágbára rẹ̀ sí mọ́ fa àjẹbẹ̀hu ọ̀nà wa sọ fẹ́rẹ̀ pé ah irú ọ̀rọ̀ báyìí ń bẹ táwa ṣe bí òsì bàbá tí ń lọ ń kọ́ ìyẹsẹ́wò lọ́dọ̀ rẹ̀ àtògùn ìmọ̀ dúró lọ́dọ̀ àfà ìmọ̀ gbọ́rọ̀ rẹ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ sáhìrù òpìdán tí ń kọ́sẹ́ lọ́dọ̀ rẹ̀ tí a rí pé ìmọ̀ ọpẹ́ dé ti dé yóò lù ọkùtàláwà fílì ìlọ nísìn ẹntọ́rẹ́ ní ń sẹ́ ń

ẹ̀rí mo tán bá ti dé ọ̀dọ̀ ẹni tó ní mo lọ kọ́ idán ìsìlẹ̀ pé ìntì lómìnira ara mi kí lè ṣẹlẹ̀ sí wọn náà wọn náà tó tí rẹ́ ti ṣe ọwa ni tán bá tún délé náà wọn náà tó pé mọ pẹ́ tán bá ní ti máa ń bọ̀ ní yàdọ̀ tí í kí ọ̀jẹ́ pé lálọ mo ti dín àlọ wò tí ń lọ mọ pẹ́ dọ́dọ̀ òkè náà ó lù mí tán bá tún délé tí mo bá ní tí máa ń bọ̀ kí mọ́ dọ́dọ̀ tiẹ̀ tí máa ń bọ̀ ní ní yàdọ̀ yín tí ń gbọ́dá lẹ́kọ̀ọ́ tán bá tún délé ìtù kankan lọ́dọ̀ wọn afáwa ni ohun tó ṣe ilé ìwọ́n pẹ̀lú taoria àdúnà àwọn àfáà tó wọ́n ní ọ̀hìn ní ẹ̀ta lè pè ní irọ́ ṣùgbọ́n àfáà tó dúpẹ́ àwọn tó bá já wọn nínú ìgbà míì a ti rí pé nígbà tí maslaha àti mafsada bá ṣe kíni tó wáfẹ́ fi rí gbára wọn wọn ni èwo láṣẹ a ti kàn síwájú a wé e pé èwo lọ́wọ́ àkáfù dọ̀rọ̀ ráì ìnira méjì ìnira pé kó ṣòfò láti kìyàmọ̀ kọ́mọ́ gbọ́dánilẹ́kọ̀ọ́ mọ́

tó bá tó fẹ́ lú ọ̀nlẹ́ tó sọ fún ọ pé sáhìrò pìdẹ́tẹ́ ní mọ́lọ̀ kọ́sẹ̀ ẹ̀dán lọ́wọ́ rẹ̀ ológun òun ló ṣe kíni òun ló dìlé èmi lónìí ìṣẹ́pẹ́ wa ni bẹ́ẹ̀ lọmọkùnrin yìí ṣe títí tó wá fi dijọ́ kan àdìsí ń sọ̀híhù imam muslim ní àdìs 3005 ẹgbẹ̀rún mẹ́ta ó lé márùn-ún ní àlàdìsí yìí wà náà ọmọkùnrin wá ń ṣe bẹ́ẹ̀ ọwọ́ àdìjọ kan ìgbàgbọ́nú ọlọ́run ti rinlẹ̀ lẹ́mìí rẹ̀ ṣùgbọ́n kò sí ríra rẹ̀ já lílọ tí wá ń lọ ó dójú ọ̀nà wọ́n bá ẹranko ńláńlá báwọn àfọ́ onímọ̀ ti gbé wá wọ́n nítorí pé wọn ọ̀lá mọ́lẹ̀ ṣùgbọ́n àwọn tó jẹ́ àwọn tẹ́bárí àfáàín ẹ̀họ́n a so ọba ejò tàbí pé ejò bí àwọn ejò tí ma ó gbùn tí ó tẹ́sẹ̀ tó lè dákọjá tó pé tọ́bá yí báyìí ó gbé mi gbogbo wá lè lọ ó sì kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ọmọ ń bára rẹ̀ sọ pé ah, ọ̀dà lónìí òun ti wà nù nira ó túmọ̀ pé àmọ́ inú tá àmọ́ fi bí Allah subhanahu wa ta'ala wa في ربنا إننا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين عتينو صلاة علي مران إذا فقول ربنا آه، إنه إذا فقول لا يملك السماوات والأرض والله على كل شيء قدير إن في خلق السماوات والأرض إذا فقول ربنا إن الناس منا منادي ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا أو لني وما لني بيا الصاهر أفضل أم الراهب bọ́yá òpìdẹ́ yìí lọ́lọ́lá ní bẹ̀lú òdodo àbí àfá ẹlẹ́sìn tó ń kẹ́sìn lọ́dọ̀ rẹ̀ ìgbàgbọ́ ìtìmọ̀ lẹ́mì rẹ̀ àwọn àfá ní sójú ó túnmọ̀ pé ẹni yìí kò tí nígbàgbọ́ ni wọ́n ní rọ wọn ni áfà kò jú rẹ̀ wí ànábì Ibrahim ànábì Ibrahim ti jẹ́ tó gbọ́lọ́ ń gbọ́ ó ti hàjára gbogbo àwọn òòsà ó ti kó láàrin wọn ọwá tún sọ fọ́lọ̀ pé ìwá tọ́lọ̀mbí on afalamtumin on bala kí n lè yàtùmà ìnà kọlbí wọ́n rẹ̀ lọ́sẹ̀rẹ̀ sí ọmọdékùnrin yìí ọwá ni wọ́rọ̀n ejò tí gbogbo yẹn ń sáfù yìí abẹ́rẹ́kọ́ tí gbogbo yẹn ń sáfù tí wọ́n lè kọjá yìí kódà àwọn àfáà nígbà pé ọmọ yìí ti gbọ́ yé pé ìmá tọ́tùlẹ̀ azá anitorik káàmù mú sùtákò lọ́nà fáwọn ìgbogbo ẹni tí ń lo odò lè lọ ẹni tí ń lọ owó lè lọ tó jẹ́ pé gbogbo ẹ̀kọ́ ẹ̀nà láàmú ọkọ́ àwọn ọmọ wa bó má ti ń lọ nílé kéwú pé tọ́ bá ń lọ àìmọ́ ń pàgò sójú ọ̀nà tọ́ bá rígò ó dúó kó mú kúrò ara àwọn ẹ̀kọ́ táwà fọ́ ọmọ kan táwọn òbí tó wá jẹ́ pé bí àfá ẹlẹ́sìn yìí ti ń kọ́ mi lẹ́sìn bí ṣe ń sìn ọ́ bí ṣe ń ṣe yìí ni wọ́n lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí àwọn tàwásùlù tó jẹ́ másòrò òun ni àwọn táwọn fi bẹ̀ lọ́hùn ọ̀sọ́ pé ọlọ́run wọlá àfá ti ń kọ́ mi lẹ́sìn ṣùgbọ́n ámúrù rẹ̀ ni pé tààbùdì yìí wọ́tẹ̀nà sókì yìí òun náà ní fi ń bẹ̀ lọ́hùn ìjọsìn rẹ̀ ọwọ́ ni Ah, wọ́lọ́n fọ́kùtùlẹ̀ áàdì ìdáàbà ẹ̀rin kó láti òjá òyìn ọkọ̀já ọlọ́run bá ń pa àtàyẹ̀mùdìnàṣ ẹ̀tì pé ń ta sọ pé ó ní gáràtì tó fẹ́ torí ẹ̀ pa torí pé nínú súnà nínú ẹ̀sìn àyípa nǹkan tí ọ̀bá jẹ́ pa ní ń ta fẹ́ fi ṣe kó lè já rọ́nà lọ ọwá mú òkúta kékeré ó sì ju kèsì òkúta rà bó ṣe ju tí ń kan ẹranko yẹn ẹranko yẹn bọ́ sálì ilé yóò ní jọ wá lójú ẹmọ yóò tó ànẹ́bí ọlọ́run ṣùgbọ́n gbogbo ẹ tí máa ń tẹ̀lé àwọn ànẹ́bí ọlọ́run ọlọ́run ọmọ ọdún òtì gẹ́gẹ́ bí irú bó ṣe ṣẹlẹ̀ sáà nẹ́bí sallallahu alaihi wasallam níjó ogun sáà nẹ́bí bu àwọn yọyọ kéékèèké tí ò fẹ́ ju àwọn ògùn kéékèèké tó fẹ́ inú àtẹ́lẹ̀ ọ̀là nẹ́bí kò sí tọ́lọ̀ sọ fáà nẹ́bí wa ma ramayt idh ramayt òkúta kékeré yọyọ kékeré fa tí sì ń kẹwọn lórí báyìí tí sì ń túká tí ń jáde sọpọlọ lórí kejì gbogbo ẹ̀tọ́ bá ti wá nígbàgbọ́ tó dúró tí ń tàn nẹ́bì fún bẹ́ẹ̀ náà ni ọmọ ìwọ́ka záàlì kanù lẹ́jẹ̀ mú mi ni ọkùnrin ọmọkùnrin ojú báyìí ẹranko yìí ọba sálì kìyàmà nígbà ọdọdọ àfà òkìkí tiẹ̀ sí dọdọ àfà náà nígbà ọdọdọ rọhib a rọhib ni bùnẹ́yìí ìwọ́mọ̀ mi pé antal yawmu afdol minni ah ó ti jù mí lọ àwọn àfáà ní ọ̀rọ̀ tẹ́ni yìí sọ náà ó túnmọ̀ pọ̀ wàtá jẹ́ olùkọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ bóyá nílé ìwé kámú fojú kéré àwọn ọmọ pé bóyá pé ó ti da afáwà jù wọn lọ àbáwà náà ti jẹ́ àfáà láti máa kó àwọn ọmọ kéwú tí ń bẹ lẹ́yìn wa ẹrú wa náà ni wọ́n wò lè tó wa ń bẹ lábẹ́ wa àbáwà tá ga akẹ́kọ̀ọ́ pé ọmọ ọsẹ́ wa tí ìṣẹ́gbẹ́ wa wájú ọlọ́run bàbá wa sọ pé ah ó ti jù mí lọ ó ní kọ̀dùbẹ́lẹ̀gà mi ní amúríkà máa àrọ̀ ohun tẹ́mi rí àwọn tó ṣẹlẹ̀ sí ṣẹlẹ̀ sí ọ̀yí ah ibi ní ẹjìrí pé ọlọ́run ti ṣàánú rẹ̀ ọwá ní ṣùgbọ́n o ìpé ilé iná ìjẹ́kọ̀ fún gbogbo àwa náà ó ní ṣùgbọ́n o wọ́n bí ẹ̀bá ń dá bí ẹ̀dùn tí ń rọ̀ bí òwe àbáwọn mọ́sọ ọmọ retí gbogbo àwa náà ti kódà àti ẹ̀sìn ẹlòmí tọ́kẹ̀ bọ́ síta gbangba pé àwọn ní kún ọlọ̀ kú ni àbí ìjọba <laughs> àwọn ní kún ọlọ̀ kú ni àlọ́kẹ́ á ah, kí lọ́wọ́ ṣẹlẹ̀ sí wa nínú ayétá àwọn àbànújẹ́ lérí pé ah, àwọn tó ṣẹlẹ̀ náà ànẹ́bí ọlọ́wọ́ ànẹ́bí gẹ̀ǹgẹ̀ ní accident sẹ́nìkẹ́ ló ní ọlọ̀ kú àwọn ti mọ̀ pé kúlá yóò sí ìbànà ilẹ̀ àmà kataballahu lana afáwà sọ fún pẹ́tọ̀ ṣùgbọ́n bọ́ọ̀ rẹ̀ ti rí o wà ìnàkà satubtala tọ́ àdánwò dé orí yọnu àdánwò dé pẹ̀lú bọ́lọ̀ ti sọ̀rọ̀ rẹ̀ yìí o kọ́ wa náà ta àjọmọ kéékèèké báyà ń sin lọ́hùn ọlọ́run gbàdúrà wa mọ́sí yìí lò àdẹ́wò ń bọ̀ tọ́lọ̀ fẹ́ fi mọ̀ pé ṣé lóòótọ́ ló dúró tì ń ọwọ́ ní ṣùgbọ́n fáìní tùlík fọ́lá àtẹ̀dúlà àlẹ́yà tọ́wọ́ bá tiẹ̀ ọ̀tá dẹ́wò ní bá dé tọ́n pé àmbolo ah, ti kẹ́kọ̀ọ́ ogun tó ń ṣe yìí nínú ilé amọ̀rú yàtí Bilal jẹ ọ̀rẹ́mọ́tọ́ kàmí o ọwá di pé òkìkí ọmọ yìí kàn látàrí ẹranko tó kù yìí àwọn adẹ́tẹ̀ àká wọ́n lọ ń ba ń sàdúà kìí ṣe kóhun fọwọ́ ra torí wọ́n ìyàtọ̀ ń bẹ láàrin ìlànà ẹtì ẹ̀ nígbà àdúrà tọ́lọ̀ sí fún àti tàbí wa ẹ̀yìnsá tọ́lá níbi ìsá tó ń bá ti fọwọ́ kàn wọ́n báyìí ìyọ́ ọlọrin láwọn tó ń pè ní màṣẹ́yìhò tọ́lá ti fọwọ́ pa wọ́n lára báyìí àmọ́ dìnyọ́ lọ tí ẹni pé wọ́n bẹ lọ́hùn ni ọmọ yìí bí afáwa ẹ̀bùn ọ̀sọ̀ ìmìn àtàwọn afáà mi ìwọ̀n ìsàlàyé ara wọn yá inú àwọn tó wá jẹ́ ẹ̀mẹ̀wà ọba tó jẹ́ afọ́jú tó ti fọ́ lójú ti pẹ́ wọn ò bí láfọ́jú ṣùgbọ́n afọ́jú ni torí pé yàtọ̀ ń bẹ láàrin ẹni wọ́n bí ní afọ́jú dọ̀rírò àti àmà so ah òun náà lọ́ọ̀dọ́ rẹ̀ pẹ́tọ̀ kódà ń bò débẹ̀ ó kó àwọn ẹ̀bùn kalẹ̀ àwọn ẹ̀bùn tó bẹ́ẹ̀ lè wò mí sàn eléyìí náà gbogbo ẹ̀ntẹ́lẹ̀ ń tọ́jú àwọn èèyàn wádọ̀ bàbá alágbọ́já yóò wù ọ́ sàn ọkẹ̀ gba tíkẹ́ẹ̀tì ní ọkẹ̀ sí báyìí ní irọ́ lásán irọ́ lásán tí tá a fi ìwòsàn ìsọ́dọ̀ ẹni tó ní ìwòsàn tá a yé fa àwọn èèyàn jẹun oògùn ẹyọ kan ṣoṣo á pe gbogbo àrùn kò sí ohun tí ó lè wò àfà ìgbédébẹ̀ ọlọ́run ó bí ọ wọ́n wá kó ẹ̀bùn kalẹ̀ ẹni wọ́n bá sọ fún pé gbogbo àwọn ẹ̀bùn ìwọ lóní tọ́ bá ti lè wò mí sàn ẹwà jáwò ń tọ́sọ fún òní inni la ashfi ahadan èmi ò wẹ́ ní kankan san èmi ò ní kápá àti wẹ́ ní kankan san innama yashfi Allahu ta'ala ẹni tí máa wó yẹn sẹ̀fín jẹ́ àṣáfí òun ni Allah ẹjẹ́ àwò ìta tírìtì látọjọ́ ọ̀jẹjọ yẹn a ti sọ pé lè mọ́ sí àtọ́fẹ́ gbọ́dẹ tí ń bẹ ọ̀jẹ́ mùsùlùmí ṣùgbọ́n àti ìrẹ́ nìkan pé wá kódà àti ìdíra àwọn ìlú tó fi kún fún wa náà pé àwọn náà ní di ẹni tọ́kẹ́ àwọn balẹ̀ sí pé yes confam mùsùlùmí ọlọ́dẹ táwọn ọmọ jẹrin rẹ̀ bá ti ń jáde níjọ yẹn náà pé sáà ti rí wọ́n náà wá wò táwọn bá ti wá rí wo iye àwọn táwọn patronize ọ̀dọ̀ tiẹ̀ tákẹ́fọ̀ọ́ rẹ̀ kù fọlọ́hún tẹ́ pé tọ́ bá jẹ́ pé oníkọ̀rọ̀ mí ìfẹ́ pé kéèsì bó ti

ni tí ń bẹnu alukọ̀hán bá níbi sọpọ́lọ́ ń kó gbó o sọmúrì gbogbo tí ń bẹnu ìwé àwọn òwe tó kọjá wa pé وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي ẹn tá pé àdìgbàgbọ́ nù rẹ̀ ud'u Allah wa antum muqinuna bil ijaba tí mo fẹ́ fi tẹ́sì ọlọ́run àníbánà òun gbà ọ̀sán kó tẹ́ bá ti ń wá ìgbàgbọ́ tàbí tí bá ti ń wáwòsàn ilé yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà fi ń jáde àwọn ibi tí mùsùlùmí ń kú sí lọ́pọ̀lọpọ̀ bẹ́lẹ̀ náà ti gbà pé sọ́gbọ́ lọ́n gbọ́ yìí wọ́n sọ fún ẹni pé sọ́ náà gbàgbá gbọ́ sọ́gbà àwó gbọ́ ọ̀bọ̀dọ̀ kírun mọ́ ọ̀bọ̀dọ̀ sí kìnnìkan mọ́ta wọn bá tójú ẹ̀ ń bì ó tún wọ́n pé lancet dáwà kápẹ́yàn sínú Islam ń bẹ lọ́dọ̀ wọ́tọ̀ ọmọ àgbo tí èsà

ọmọ rẹ tàlọ́dá ojú rẹ̀ padà tẹ̀kún tó wọ́n sọ nígbó ní oní rọ́bì ọlọ́run ọba mi tọ́ dá mi òun lọ dójú mi padà ọwá ni àwọ̀lẹ́kà rọ́bùn ọ̀írí ó ní ọlọ́run ọba mi lẹ́yìn èmi aláìlúà ẹwàjágbọ́n tí afọ́jú àná ń sọ fún oní rọ́bì wọ̀rọ́bùkọ̀lọ́ oní ọlọ́run ọba tèmi tọ́ dá mi tí ń pèsè fún mi tí ń darí ayé darí ọ̀run àti tìẹ náà òun ni allah subhanahu wa ta'ala nínú àwọn ẹ̀kọ́ tí mẹ́mẹ́ sáàmọ̀ pé àfáà rọ́hìbù ti sẹ́ lára ọmọ ó túnmọ̀ pé á sẹ́sà níbo lọmọwọ́ kẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ tó sì bá nínú jẹ́ ọmọ kékeré pín sí fún wa wà kìí kìí pọ́nà ọdún tí à ọmọ kékeré tó wọ́n fi sílé kéw lọ́dọ̀ àfáà tó ibi tó àkídà kọmọ ọlọ́run wá lọ ilé kí ó lòun ọ̀lọ́ ilé kí ó bẹ̀yẹn mọ̀ kí ló dé ó ní ohun tó wọn fi lọ mọ́ngbà tí wọ́n fẹ́ẹ́ tí ọmọ yìí títí ó lòun náà ni pé àáfàá ní adìẹ tọ́sẹ̀ pamọ́ ọmọ báyá bíi mẹ́wàá ń bẹ̀lẹ́ rẹ̀ tọ́sẹ̀ jáde àbá àti yá adìẹ àti ọmọ adìẹ àáfàá kó sínú apẹ̀ ẹ̀jọ́ ògùn láàyè wọ́n sì dáná sí wọ́n kó ọmọ kó náà sí nǹkan ọmọ fi ní òun ọ̀lọ́ ilé yẹn mọ́ nìyẹn ló fi ní sáwà láàrí bó fi ẹ kárí mọ́ nírin àfá ẹ̀bá abẹ́lọ́un àbáwọn ọmọ kéwú kí là ń kọ́ wọn sígbàgbọ́ ní ọlọ́run sẹ́sìn ọlọ́run ni sílánẹ̀ta nẹ́bì ní sallallahu alaihi wasallam ohun tọ́mọ̀ yìí lóhun kéwú mọ́ nílé kéwú yẹn kò jù bẹ́ẹ̀ lọ ah! láyé ọmọ adìẹ tó ń sẹ̀ pa àti ìyá adìẹ nínú ọkùnrin agbádágbóná ló fi jẹ́ pé pàtàkì kakọ́ àwọn èèyàn mímọ̀ nípa Allah subhanahu ta'ala àti báwo láti bá ẹ̀dá ọlọ́run lò tẹ̀pẹ́ tí ọwá láàánú ẹranko tánàmì tàbá dúnbọ̀ ẹ̀ bí àwọn ọ̀tá sọ sẹ́yìn só ní mi lẹ́yìn mi ọba ní kún ọgbà mú ọ sọ bí tí ojú rẹ̀ ti là nígbà dùn ọdá àkọ́kọ́ ọmọ ọ̀dọ́ yín ọmọ ọlọ́kọ́ ìdẹ́ náà ni ọba náà ẹ sílẹ̀ báyìí àkílọ̀ ah, wá sọ fún wa sí ọba náà pè bí rọ́ ìbò ṣe pé pé ọmọ mi ìyàkó náà ti wò kọ̀sẹ́ tí ìfẹ́ fi ọ láti sọ́dọ̀ ara ẹ̀ gbogbo ọmọ tó bá dáa fún tó fi jẹ́ gbogbo àwọn ọ̀dọ́ kí ọ dáa fún wa gbogbo ẹ̀ náà mọ̀ kílèmù pé ọmọ wa ni ọmọ wa ni gbogbo ẹ̀ fẹ́ kọjẹ́ tà ọ́ kọ́ra rẹ lẹ́kọ̀ọ́ òun náà ni á ah, ọmọ mi òun ni kọ̀dùbẹ́lá mi ṣíhìrìkà máa túbòrìhùl akmaha wal abrasa wọ̀lá abúrọ́sọ wọ̀tẹ́fàl wọ̀tẹ́fàl ah idẹ́ rẹ̀ oògùn rẹ̀ ó ti gbóná débi pé aká adẹ́tẹ̀wọ̀ ah sọ nǹkan ti dà kí lọ́mọ́ tó fi dá lóhùn ọmọ ni èmi ó la ashfi ahadan èmi wọ̀ ní kẹkẹsẹ̀ ń bí àmọ́dí kam ẹni àmọ́dí o innama yashfi Allah ọlọ́run ọba Allah subhanahu wa ńgbà yà dún títí níbo ló ti kẹ́kọ̀ọ́ orú gbogbo àwọn tí tó fi rí bó ṣe rí ọ̀tọ̀ ní mo ní ọkọ̀ ọ̀tọ̀ ní tọ̀ nǹkan tó sẹ́ òkú ọ̀nà ìtìnígbà gbogbo tó àbájẹ́sẹ̀ bí nǹkan ò sí kí nìkan ara kí n ò lè dá òun náà tọ́ka pé ọ̀dà mo ti kẹ́kọ̀ọ́ ní àfáà Rahib wọn ni fún ọlọ́gbé òun náà wá irji andi nìka fẹ̀sìn rẹ̀ lẹ̀ fọwọ́ àbà tẹ̀sìn tiwa tó ti rí pé ìyẹ̀sìn ti ẹni ti ti ń lómi a olóhùn ò lè fẹ̀sìn òun lẹ̀ o ti bá wà náà torí pé ọ̀hún wá admission àwọn ọmọ yín torí pé yóò lọ skul ibi tí ò ti ní rí ìsìláàmù rẹ̀ sí ibẹ̀ lọ́lọ́ jù sí láti nursery primary tí kó wọ́n tó nílé ẹ̀kọ́ tí é ṣe mùsùlùmí wà tolerant jẹ́ kó kó practice ẹ̀sìn rẹ̀ ohun tó fẹ́ kọ́ ní flabot nìkan ni ọkọ̀ mọ́ gbùgbùkùgbù sí lórí mọ́ fìtínà rẹ̀ torí ẹ̀sìn rẹ̀ ó ní àwọn fẹ́sìn rẹ̀ lẹ̀ ni ò ẹ̀kọ́kọ́lọpọ̀ ní òtí ẹ̀kùn lámọ́ báwọn ti ẹ̀ní kẹsẹ̀ sí ní ẹ̀tẹ́lẹ̀ lómìnà ọ̀fẹ́sìn tẹ́lẹ̀ ọba ni àtọ́bá rí ìdánwò fi lagi ẹ̀yìn agbégi sówó ó kó mẹ́sàn àwò ní gbèsè fáwò tí ìríwá aládébẹ̀ ẹ̀gẹ́ tẹ́lẹ̀mí jí ní tọ́wọ́ pé yába fi islam lẹ̀ lùkátà ti rówó ni tó lẹ́lùmí ọ̀fẹ́ yà ó kó nú islam tó lẹ́lùmí ọ̀fọ́kọ́ kó nú islam tó lẹ́lùmí ọ̀pá gbogbo ẹ̀ lóṣìírí wọ́n bá gbé ayùn wọ́n gbé sí mọ́fúra kẹrọ ṣìṣì wọ́n gbé sí àárín poro orí rẹ̀ wọ́n sì làá wọ́n la ẹni yìí méjì látòkè wọ́n la méjì lọ́gbọ̀gbọ̀ àti tó bá lọ àlùkìyàmọ̀ ni torí àwa làwọ̀ ò lè kú yìí torí ẹ̀sìn ohun tó mọ̀ sọ lẹ́nu rẹ nígbà tó bá fẹ́ sè kan ni pé ọlọ́run ṣòro gbìjà àwọn ibi tó ti rí nẹ́sù rẹ̀ tọ́lọ́run ti ní ọ̀tùjá ìdúnà fi ṣẹ́bí lábẹ́ àwọn wàlùkù ojú ọ̀nà ẹ̀ta lórí ẹ̀dúró fún mi ọlọ́run ẹ̀dúró fún mi ẹ̀sọ̀ náà wọ́n tún mú ìjòyè tójú ẹ̀ là látara àdúrà ọmọ yìí náà mú náà wá wọ́n náà ti di wọ́n náà ti di ní wọ́n fẹ̀sìn tọ́lọ́run ọlọ́run mi yàtọ̀ tí wọ́n ní ọjà dìnnà àbíká pa ó bá ti pa ẹjọ́ sáájú yìí ẹ̀kótó ọ̀nà wò ní pé ni òun ò lè fi ẹ̀sìn yẹn lẹ̀ ni láti convince èèyàn tó ti ní àkídà kan tó le jù òun náà làkídà pápá jùlọ tó bá ti jókòó sínú èèyàn lẹ́mì sínú ẹ̀mí èèyàn àwọn tí ó yàn mọ̀ra ló fi jẹ́ pé mùsùlùmí tó ń rí tí kẹ́yìn jáde àti bí n tó wù yẹn kò rí ẹ̀sìn yìí ò tí ìjókòó sílẹ̀ ni tó bá jókòó sí ohun tí ọjà alára rẹ̀ wọ́n náà wá bíra rẹ̀ bó ṣe ń rò pé sọ́mọ bá ìsìláàmù yìí lọ ni àbí torí àdáwò kan dé ọ jáde ṣé ikú náà lọ́wọ́ dé ọ̀dọ̀ àwọn ilé òun náà wọ́n lọ́la àwọn náà méjì lọ́gbọgba lọ́lẹ̀ ẹ̀tọ́jú rẹ̀ là sẹ́kú ọmọ wo ni pé ibi torí kárìnà láti fẹ́ sáyé ọwá òkúta wáyé kó pin ìrìn mi bá ní alhamdulillah òun náà kú okúkú olóríire ọba ní kí wọ́n mọ́mọdé ìwá sẹ́kú ibi táà ti lọ rẹ̀ ni pé allahumma kfinihim bí màá ṣe mo sọ pé àdúà tó bá tẹ̀ wá làdúà ta ní àwa mùsùlùmí tá a fi kojú gbogbo alágbára tá à páyà rẹ̀ pé ta bá pàdé ẹ̀ yóò ṣe wá níbi àdúà tó bá tẹ̀ wá ni náà ọba ní kó mọ́ ọmọkùnrin náà wá kò súnmọ́ ká parí ẹ̀ báwo wá ti rí ọmọ ọdẹ́kùnrin sí ọ̀yà ẹmú wá ọ̀tọ̀lá ní ọ̀tọ̀ ọ̀tọ̀ ní kó nú ẹ̀sìn ni ní wọ́n ti a rí ọba kẹfìrí tí ń pè rẹ̀ lọ́lọ́run nítorí lọ ń kọ́dán lọ́dọ̀ òkìdán ń sì wọ́n ni eh, wọ́n ni wọ́n jìbìrìlù lẹ́dí rọ̀bá wọ́n músà lẹ́dí rọ̀bá ò jìbìrìlù káfìrù wọ́n músà lẹ́dí rọ̀bá ò fìràún ni mùrùsálù torí rí yẹn bá ti dé tàdánàtì lául asbábù min kulli janibi na'am ọba náà yá ń tàà sí ni pé ọba mẹ́kẹ́ ni ẹmú lórí òkè tó gajú nùlú tẹ́bá ti débẹ̀ kó tó kò lérẹ̀ sí láàrin láàrin ní kíní ẹ̀sá parí ẹ̀ kọba ìwọ́sọ̀rù bọ́sálì kìyàmà nígbà àwọn gbé e dédẹ̀ wọ́n wá ń sọ fún pé sókò mẹ́sìn àbí kátàrí ẹ kò fèsì kaka fún wọn ọkẹ̀ ni Allahumma kfinihim bí máa fi ọlọ́run tó fún mi lórí wọn pẹ̀lú tó bá wò pé òun ló ti kó mi ọlọ́wọ́ wọn tí ó tó wọn ti tí ó tó wọn gẹ̀ẹ́ ní ẹnìkan lọ kò sí fún wọn tẹ̀kọ́ àti dìbítà lórí ẹ̀díẹ̀ lákọ̀ọ́kọ́ nìyàn kìí tó pẹ́ ẹ̀kan lọmọ ìlò Allahumma kfinihim bí máa ṣe ó wí ní ẹyọ kan ṣoṣo kọ̀ wá mẹ́kẹ́ yẹn ó wílẹ̀ márùn-ún ó wílẹ̀ mẹ́ta ó kásí ókè oṣù kìnnìkan nù tí gbàgbọ́ bá ti dúró tó sì pẹ́ni tó dá ọ lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́wọ́ mọ̀dọ̀ ọlọ́hun torí pàlùkáwà ní rẹ̀ ni pé odò ó ní astajib lakum pè mí mọ̀dá olóhùn kódà tó bá ń pè tí ò tí ìdáhùn in bẹnu àkọọ́lẹ̀ pé inú ìfẹ́ tọ́lọ mọ́ ní sí ẹrú rẹ̀ tọ́bá mọ̀ pé tóun bèèrè ìdílé lóhùn kò ní padà wádọ̀ mi mọ́ kò ní lẹ́gbẹ́ lọ́fẹ́ mọ́ gbóhùn rẹ̀ pẹ́wù tó fẹ́ ti promotion fún látara àdẹ́wò torí pé di icon ọ̀tọ̀ ti di kíní kẹrẹkà ó ti di kíní kẹrẹ sàtífíkẹ́tì rẹ̀ ìdẹ́wò dẹ́wò náà dẹ́wò sí aláwọ̀ alẹ́ pé ibi tá a fẹ́ kó dé òtí ìdébẹ̀ a fẹ́ kó pè wá báyìí a fẹ́ kó pè wá báyìí ó lè jẹ́ kọjọ́ pé ọ nígbà míì torí àwọn sàtífíkẹ́tì Ọlọ́run fẹ́ kó ní lórí àwọn àdẹ́wò kọ̀ọ̀kan ọmọ ìyá ọlọ́run àwòkè á ah, lẹ́sẹ̀kẹsẹ̀ yìí náà mo fẹ́ fi hàn aláwọ̀ màkìfì ní ìbí màá sí ti báyìí òkè táwọn ti wò ó kí tó òkè sì ṣèkì òkè ṣèkì báyìí ó sì yí gbìrì ó sì da gbogbo àwọn èèyàn yòókù ó sì ṣe ọmọdé yẹn kù lórí rẹ̀ gbogbo wọn sì dàálẹ̀ wọn parun wọn kú ọmọ yìí kò tuntun bẹ́ẹ̀ sá lọ torí pé wọn kò sacrifice

àti sọ pé kò súnmọ́ ká parí ẹ̀ lénìí ṣùgbọ́n kókó àrípa sí débítà lọ gẹ̀gẹ̀ pé gbogbo òun yóò tó lè ọpàdé pé ọpàdé àwọn alágbèdá ni ọpàdé àwọn tí ń jí ni gbé ni òun yóò tó lè ṣẹlẹ̀ sọ Allahumma kfinihim bí màá ṣe so ibi tí yá dúó kalẹ̀ ráyè gba ìpèwọlé ni tá a fi ní ọjọ́ mẹ́jọ. Jazakumullahu khairan lọ́nà bá olùbánisọ̀rọ̀ wa ní ẹ̀sùn olóore fún ọ̀rọ̀ kòlámù tí a wà níbẹ̀ yìí ọlọ́run mọ́sálá ìtọ́ àwa náà ó wájú gbogbo àwọn tí ń dínú wa lẹ́yìn wá gbà náà wá tí a bá ní ìbéèrè kan àbí kejì láti béèrè nígbà tí a ti wà lórí afẹ́fẹ́ 08075771881 ni a mọ̀ pè sí 08075771881 àwa tí a bá ti fẹ́ pè ká mọ kó lẹ́gbẹ̀ẹ́ rédíò àbí ká mọ yí lọ sí ilẹ̀